ẹ̀rù ò bà wá mọ́ àmọ́ tẹ́lẹ̀ ẹ̀rù ń bà wá àlẹ́ sunlé mọ́jú gan. nílùú káwa ìlú yìí máa tóbi. àlẹ́ sunlé mọ́jú. ìlú yìí máa tóbi àlẹ́ sunlé mọ́jú. àlẹ́ sunlé mọ́jú tẹ́lẹ̀ o. torí ìgbà kan gan àwọn bòróró herdsmen wọ́n tẹ wọ́n pa àwọn ọmọ wa. àwọn bòróró. àwọn bòróró kó tó di pé àwọn fìjìláńtẹ̀ wa wá wọn lọ so àwọn fìjìláńtẹ̀ tó tẹ̀ wá wọn lọ bíi méjì náà wọn báyìí àárín dèní lẹ́nu. ẹ káàbọ̀ sí Yagba East Local Government ìsánlú kogi state wọn fàsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá ìjẹsẹ mọ̀ wípé apá kan yorùbá àwọn yorùbá pọ̀ ní kogi state ìṣẹ̀ṣe ló làṣà yorùbá ló làṣà yorùbá ló lédè ìṣẹ̀ṣe yorùbá ò sì gbọdọ̀ parun ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbé ìṣẹ̀ṣe yorùbá lárugẹ ìkànnì yorùbá dùn online tv ló ń kí yín o wípé. yorùbá dùn online tv is the best yorùbá dùn online tv ní kẹ́ máa wo gbígbá àṣà ilẹ̀ yorùbá lárugẹ ìròyìn tó pójú owó ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi o ẹ máa wo yorùbá dùn online tv a mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ọ̀tá wa torí ọlá ló bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi àlékún owó àlékún ọmọ àlékún àlàáfíà fún gbogbo ẹyọ ọmọ yorùbá níbikíbi tó lúkálùkù bá wà lórí òkè ìpẹ pàápàá jùlọ gbogbo ẹyọ ọmọ yorùbá tẹ wà ní diaspora àtẹyí wà ní nàìjíríà mo kí o mo kí o mo kí o torí ẹsẹ̀ kan légédé ní fi gbòkó lọ́wọ́ olóko ẹsẹ̀ ká ànàmọ́ ní fi lọ́wọ́ ọlọ́nà ilé ọgbà ọ̀nà ọgbà ní àhàràgbà. yọmí oní gbogbo àwọn èèyàn fẹ gbọ tó yorùbá dùn ìròyìn tó pójú owó ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi o ẹ máa wo yorùbá dùn online tv. mo ní adẹ́yẹ ọ̀sìn lónìí mo lè mi dẹ́yẹ ọ̀sìn yọmi wọn náà dẹ́yẹ ọ̀sìn lónìí torí gbogbo agbára tí ìgbé bá ní ilẹ̀ ní fi sìn gbogbo agbára tẹ́jọ bá ní nínú ògbó ilẹ̀ ní fi sìn gbogbo agbára tẹ́yẹ bá ní lójú ọ̀run ojú òfurufú náà ní fi sìn adẹ́yẹ ọ̀sìn lónìí kí gbogbo ayé máa pèsè wá àmọ́ ọdún mọ́ wa yóò máa kúrò mọ́ àwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè akọ́láwọlé aláwọ̀dé lu ọkọ mi ìkànnì yorùbá dùn online tv rèé o ẹ má bá a wò ó. farabalẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kó lè bá yí àwọn èèyàn dáadáa torí ìran yorùbá gbogbo wa èdè tẹ́ ń sọ èdè yorùbá ni eléyìí ó lè pe àkíyèsí pàtàkì fún àwọn yorùbá wa sí àwa yorùbá wa àti fún àwọn adarí wa nílẹ̀ yorùbá mo ń gbọ́ yín lọ báwo ló ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn Eh, bó ṣe ṣẹlẹ̀ ni pé wọ́n jẹ oko èèyàn kan ọmọ hmm, ìlú wọ́n fi màálù jẹ wọ́n fi màálù jẹ hmm. so ìyẹn wá lọ sí station á lọ report tẹ́ẹ̀ hmm. tó yẹ káwọn ọlọ́pàá tẹ̀lé wọn lọ wọ́n wá ní kó lọ mú màálù so as a proof pé lóòótọ́ ni wọ́n jẹ oko ẹ̀. ok eh, màálù jẹ oko àgbẹ̀ kan ó jẹ oko àgbẹ̀ mhm. so ìyẹn wá wá sí station wọn wá ní ó yẹ kó gbé màálù kan wá <laughs> sódà tó bá gbogbo tẹ̀jẹ̀ kó kéré. ẹ fara balẹ̀ ọlọ́pàá ní ó yẹ kí. kó mú kan náà màálù yẹn wá bóyá ó ṣe rí màálù mú wá. bó tẹ̀jẹ̀ kékeré kó sàmú as evidence. ẹbí sample ẹbí sample èyàn kẹ̀lé lọ mú màálù láì sí pé èèyàn fẹ́ mẹ́mọ́ tàbí kú tàbí wọ́n fẹ́ lọ mú mango sample wọ́n máa ń gbé wọn wá station tó ìgbà yẹn àwọn herdsmen yẹn wọ́n á ṣẹ̀ wá wá station torí wọ́n láìkì màálù ju anything lọ hmm. wọn ì fẹ́ kàn fọwọ́ kan màálù tó hmm. èèyàn wá lọ hmm a wá lọ gbé màálù mm-hmm. ẹyọ kan mm-hmm. bó ṣe ń dì í lára mẹsìn mm-hmm. ni wọ́n dé adé waste láìpẹ́ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. ìkànnì yorùbá dùn online tv ló ń kíyìn o. kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ta lè. ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà. ire lójú owó rí. gbé màálù wá nínú igbó bóun ni fúlàní ò ní àtàkẹ́ ń tọ́lọ̀ gbé màálù wá láìsí pé wọ́n fi ẹnìkan kan wọ́n fẹ́ ẹnìkan kan sọ bàbá mò ń gbádùn yín lọ wọ́n ní kọ́lọ̀ gbé màálù wà mò ń gbádùn yín lọ. iná wá pa àárín ọjọ́ kìíní ọjọ́ kejì. ok kí wàá ní àwọn ọlọ́pàá sí nígbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. kò sí nǹkan tán ṣe ìgbà tí àárín nílùú dìde ọba ìlú náà dìde mm-hmm. anẹ́kan lọ wà alága alága ìjọba abilé yóò ti dé bẹ́ẹ̀ ń gbà yẹn. alága tó wà ń bẹ̀ yóò ti dé bẹ́ẹ̀. so wọ́n ti lọ nìyẹn. Mm adébẹ̀ wọn rí bọ́ọ̀ yẹn wọn rí mọ́ hmm. wọn rí ọmọkùnrin yẹn mọ́ so wọ́n sàrí bàtà ẹ̀. ọmọkùnrin yẹn nìkan ló lọ lógbó ló lọ gbé máa. àwọn méjì ni ló lọ ló lọ mú màálù hmm. so ìgbà tí wọ́n wá yìnbọn èkejì yẹn ó ní ó ní àyẹ̀ta ìyẹn sá escape àsáwálé hmm. ṣé kò yẹ yín sìn tó hmm. wọn wá mú. tó sáwálé yẹn ó give evidence fáwọn èèyàn ká mọ̀ pé àwọn uh, uh, bòròró yẹn náà ní ìbọn ó lóòótọ́ dẹ̀ ni wọ́n ti jí gbé lọ. wọ́n ti jí gbé lọ so òun ló wá wálé àwa sọ àwa ń wa rule two days ìgbà tá a máa rí bàtà ẹ̀ ni wọ́n rí hmm. ṣé kò yẹ yín sìn tọ̀ wọ́n ti wá rí bàtà ẹ̀ wọ́n sà ń wa ń wa tó wọ́n wá pe àwọn ọ̀gá bòròró torí wọ́n wà nílùú pé kán wá àwa ni ọmọ wọn pé wọ́n wọ́n fẹ́ ọmọ wọn wọ́n ti pa hmm. pé kán produce ọmọ wọn bóyá wọ́n pa o hmm. bóyá ó wà láàyè pé hmm. wọn ò mọ̀ tó bá jẹ́ pé òkú ẹ̀ wọ́n gbé wa tó bá dẹ̀ jẹ́ àyè ẹ̀ báwọn fẹ́ rí tó ìgbà tí wọ́n wá ṣe tí wọ́n rí òkú ẹ̀ wọ́n rí kankan ìlú àti fìjìláńtẹ́ gbogbo wọn wá lọ. Mm-hmm. ọba aráyàn pé kán padà lọ sí inú igbó kán lọ wà mm-hmm. gbàtán máa fi débẹ̀ wọ́n bá òkú ọmọ. ọ ti rí òkú ẹ. wọ́n rí òkú ẹ adẹgbẹ wá sí títì mm-hmm. wọ́n gbé wá sí mọ̀pọ̀ lẹ́rìn àwọn mm, ibi tí bòróró wà yẹn ibi tí bòróró wà yẹn wọ́n gbé wá síbẹ̀ mm. tòmọdé ṣe gbé débẹ̀ gbogbo ayé ń rí ó tẹ̀ tí ń rùn mm. wọ́n wá ń ṣèkì orí àwọn yúùtì ló ní wọn nígbà ilé tó pẹ́ tán ti máa ń ṣe tán pa eh, èèyàn wọn eh. pé ilé ìwẹ́rẹ́ wọn nígbà hmm. hmm. pé wọ́n máa wọnú ìgboro ẹni ìgboro tán bá ti rí pípa pípa nìkan jáde kan kúrò hmm. ní ìlú wọn pé wọn ò fẹ́ wọn ẹ̀ sọ ọmọ nàìjíríà kan kúrò ládùúgbò wọn oko wa wọ́n máa jẹ ẹ bá kọkọ wọn á jẹ gbogbo ẹ̀ wọ́n á bà yẹ jẹ tó nǹkan tán ti máa ń ṣe nìyẹn àwọn yóò ti wá gbéra àwa lọ bẹ̀. náà lọ ní ugbó. àjọ lọ ní àjọ lọ inú igbó ni a lọ a lọ wá wọn bọ àti àbá àwọn náà ti gbé rọ àárí wọn mú torí wá ní fọmant tó ń fún wọn lọ́wọ́ nínú ìlú ọba wa ní ìta bá ti rí nílùú <laughs> ọba ní ìta bá ti rí nílùú àdìmú mm. pé torí wọn á ṣe kéèsì lé lórí mm. ọ̀rọ̀ yẹn ṣàfà wuyewuye ìgbà tán wá lé wọn tó bí ọ̀sẹ̀ kan mm. gbogbo àwọn bòróró yẹn wọn sá nílùú tó wọn wá sọ fún àwọn ọmọ wa pé ẹ má lọ oko mọ́ o torí èèyàn tó bá lọ oko tí bòróró bá ṣe ní ọ̀sẹ̀ tán bá jí gbé tán bá pa tán bá ṣẹ́gbẹ́ kò sí ọba ní kò sí ètò kan hmm. pé ìlú le báyìí hmm. pé kó kálukú dúró ní ilé ọba wá pé àwọn eh, àwọn èèyàn ẹ̀ hmm. pé kán bẹ̀rẹ̀ sí ṣe ètùtù torí àwọn bòróró yẹn ní màálù wọn tán pa náà àti pé bí ọba ṣe lé wọn kúrò nílùú yẹn pé kò tẹ́ wọn lọ́rùn pé wọ́n máa wọ́n máa padà wá strike ìlú pé wọ́n ń bọ̀ wàá bá wa jà hmm. tó ọba wa ní òun dúró dè wọ́n a dẹ̀ sọ fún àwọn síkírítì gbogbo wọn pé kán wà. ṣé wọ́n wá padà bá yín yẹn. wọ́n wá bọ̀ wọ́n wá sínú ìgboro gangan àwọn tó wà ní fíléèjì hmm. ibẹ̀ ni wọ́n lọ. wọ́n tó pa wọn bẹ̀. wọ́n pa wọn wọ́n kàn yín ìbọn sókè ni pé kò sí anybody tó lè lé wọn kúrò ní ilẹ̀ yẹn. tó hmm. gbà tó yá wọ́n sà ọba pe àwọn DSS everything mm. wọ́n sá wá combine forces wọ́n wá wá sílé ọba. lọ́ọ̀rì force? wọn. so ọ̀kan nù wọn ó ní mọ́tò ń jó mm. pé wọ́n ju ọ̀gá bòróró yẹn nígbà mm. tán ni kó wá èèyàn wọn wá wá ní wọ́n jó mọ́tò. ìyá ìyá ló àwọn bòróró. nínú bòróró ọ̀gá wọn ni. òun dẹ̀ pẹ́ tán ti ń suspect yẹn gan pé ara àwọn kidnapper ni ara àwọn ọ̀gá wọn ni. so ìgbà tí wọ́n wá mú un ó sàṣà lọ ó escape mm-hmm. ó wá sọ fún ọba pé mọ́tò hmm. mọ́tò hmm. tí ọba ìlú bá rà á ó máa ra mọ́tò tí wọ́n jó hmm. pé owó dẹ̀ wà náà owó tó wà náà ò pọ̀ ọba ìlú wa ní mọ́tò yẹn òun máa ra mọ́tò òun dẹ̀ any amount tó wù kó pe owó yẹn bó tẹ̀ jẹ́ fifty million ọba ìlú náà máa san ọ̀tà àwọn èèyàn tí wọ́n pa sínú igbó tán bá ti mú un wá bó tẹ̀ jẹ́ pé wọ́n kú kán jẹ́ kán rí tó bá dẹ̀ jẹ́ àyè wọn kán jẹ́ kán rí bọ̀tẹ́yàn wọn bá wá tó pé tí ò sí nǹkan kan tó ṣe àti mọ́tò àti owó tí ó wà nínú wọ́n dá padà tí ọba náà á dá padà fún wọn mm-hmm. bọ̀ èèyàn tí wọ́n pa pé tán bá wa pé wàhálà wà bọ̀ ń sìn báyìí wọ́n sà ti ṣètò ẹ̀ lọ́wọ́ kan. tẹ bá wà wò báyìí ṣé lójú yín báyìí tí mo lè bá yín sọ̀rọ̀ bàbá ẹ má bọ̀ bàbá ẹ má bọ̀ ṣé lójú yín báyìí tàbí lérò ọkàn yín ẹ má bọ̀ bàbá lójú yín báyìí tàbí lérò ọkàn yín báyìí ṣé ìlú ti fararọ àti lè sọ pé ó fara rọ o orí gbogbo ẹ̀ ò tí ì ṣètò àwọn bòrò ó sì ń distop wa bẹ́ẹ̀ ni wọ́n tún distop wa wọ́n distop wa especially àwọn tá a lóko àwọn tá a ń dáko. ìgbà wo ló tó ń ṣẹlẹ̀. ànágán bí wọ́n ah, jẹ́ ọkọ ah. yín. ìgbà tó ti ṣẹlẹ̀. ìgbà tó ti ṣẹlẹ̀ báyìí. Ah, ó ti ṣẹlẹ̀ up till now. mo nígbà wo ló tún ṣẹlẹ̀ lélẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sáà náà ló tún ṣẹlẹ̀. Ah, kò tiẹ̀ sọ́jọ́ tó lọ sóko tó rí wàhálà yẹn ń bẹ̀ àwọn bòrúra jẹ oko ẹ kó o dẹ̀ lè sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ wá pa ẹ sóko. bẹ́ẹ̀ ni. ẹ dúró ná ibi báyìí ṣé bòròró pọ̀ jù lọ ni àbẹ́yìn lẹ́kọ̀ọ́ jù lọ. a ah, ní tí lè mi lè sọ yẹ but bòròró tó sọ̀rọ̀ àǹdí wa ńlẹ̀ yìí kì í ṣe díẹ̀ kì í ṣe díẹ̀ o. mi ìfẹ́ jẹ́ kẹ́ ẹ dákọ̀ olú kankan máa sọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ olú kọ́ sẹ́wọ̀n mm. pé àwa tá à ń dáko mm. a bá lọ oko mm. kò síbi tẹ́ ẹ lè rìn sí nínú oko tẹ́ ní rí bòròrò. tá à ní rí bòròrò. kò tiẹ̀ sí bọ̀tẹ̀ ẹ̀rín ìgboro ẹ máa rí bòròrò bọ̀tún ọ̀wá pọ̀ tó àwọn tó wá tó sọ̀rọ̀ àǹdí wa torí gbogbo sàn lù báyìí bòròrò ti sọ̀rọ̀ àǹdí wa pátápátá. Hmm. so kò sí ẹ bá lè kó lẹ́yìn ìgboro ẹ máa kan bòròrò ni. kí ni nǹkan tẹ́ ẹ lè ṣe tó jẹ́ pé ilé sábà máa sí wàhálà yẹn mọ́. àwọn olórí wa náà ló lè bá fáyẹn solúsàn ṣe ajẹ́lú bẹ́ẹ̀ sọ wà ní sẹ́ ń báyà ẹ̀rù ń báyà àti lọ́lọ́gbọ́n gbà mí. èèyàn kan ló so kò lè dá lọ oko yìí.

ẹ̀yin ló lè sọ díẹ̀ nínú ọ̀rọ̀ yìí. èmi báyìí ni sọmọlẹ̀ yìí. ó mm, ní ìlú tẹ ìlú wo lẹ ti wá. òkè òyìn mo ti wá. ẹ̀yin wà ní nǹkan àbílẹ̀ lára. ẹ̀yin ò ní nǹkan àbílẹ̀ lára. ọlọ́ọ̀ làwọn agbọ́kànlé bẹ́ẹ̀. ṣùgbọ́n tẹ bá wà wò tá a bá ń pariwo wípé kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ká lọ padà síṣẹ̀ṣe ẹ ti gbọ́ ṣẹ̀ṣe rí báwo lẹ ṣe mọ́ gbọ́rọ̀ yẹn tẹ bá gbọ́ ó bọ́ ń gbọ́ bọ́ ti sẹ́wọ̀n pé àwọn bàbá wa ayé àtijọ́ ló máa ń ṣe kínní yẹn dáadáa bóyá kò ságbà mọ́ nílùú yìí ni ò yẹ kó yé mi o. gba kínní ìlú o gba kínní báyìí kò lò ẹ lè bá wọn lò. kí ló dé mo lè lò ó mo lè lò ó dáadáa lémi bọ́ bó ló ti fẹ́ rí i hmm. ìgbà tó dẹ̀ mọ̀yàn èèyàn tó bá mọ̀yàn báyìí ló lè rí i. Hmm, ló lè rí gbogbo àwọn nǹkan yẹn. bẹ́ẹ̀ ni. tó tẹ bá wà wò dáadáa ọ̀gá ẹ má lọ bàbá tẹ bá wò dáadáa lásìkò yìí ìbẹ̀rù sì wà lọ́kàn yín díẹ̀díẹ̀. ìbẹ̀rù wà á gbúdọ̀ láàtẹ̀ gbúdọ̀ sùn á para tí ò bá jẹ́ ti chairman tó ṣẹ̀dé hmm. òyìn sì hmm. láti láti ẹ̀gan àlè sùn ká e, e, fara rẹ̀ sùn hmm. àmọ́ chairman tó wà níbẹ̀ yìí àwọn ṣiṣẹ́ takuntakun. chairman yẹn ṣiṣẹ́ takuntakun. ó jẹ́ ká tún nísinmi nígboro. kò ká ara wọn lélẹ̀. chairman àti ọba nílùú báyìí wọ́n jẹ́ ká inú oko nìkan ni wàhálà wa wà. ẹ ẹ a pé ń báyìí kò síbẹ̀ irú àwọn nǹkan wo lẹ́ ń gbèsò kó táwọn màálù wọn jẹ. àgbàdo ráìsì ẹ̀gẹ́ kò sí àti iṣu kò sí ìta kọsókó báyìí àwọn obìnrin bá bayé ẹ̀jẹ̀ ni wọ́n máa jẹ ni. àwọn màálù máa jẹ tán. wọ́n máa jẹ ni. ẹ bá dẹ̀ sọ̀rọ̀ wàhálà ni. àgùntàn ẹ̀gbọ́n sọ̀rọ̀ ó bá bá olóko bá yẹ ẹnu kó uh, wá five minutes yẹ àti kó ń bẹ́ẹ̀ a máa bọ̀ lé. kọ́mọ̀ lọ ra gabu ẹ. Hmm, wọ́n lò bọ́ wọ́n làdá ìwọ tó jẹ́ pé àdá nìkan ló mú dání kí ló fẹ́ ṣe pẹ̀lú wọn. gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ fàmìtì wa àti lòbọ́n ká ní wọ́n jẹ́ ká lòbọ́n ni wọn èlò náà ṣe a máa pa wọ́n dànù bọ̀ wọn àní jẹ́ àwọn dẹ̀ ni wọ́n wọ́n máa ń lòbọ́n tó nǹkan tá a tiẹ̀ ń sọ báyìí ni pé kí gọ́ọ̀mẹ̀ntì bá wa dọ́gbọ́n ìbọn tó ń lò yẹn kán mọ̀ jẹ́ kán lò mọ́. báwo lẹ ṣe rò pé gọ́ọ̀mẹ̀ntì lè ṣe tí wọ́n á fi gba ìbọn lọ́wọ́ wọn torí gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà ká torí ìjọba tẹ́ ń wò yẹn àwọn náà sùn ṣé ẹ dẹ̀ rí ọlọ́pàá tẹ́ ń wò yẹn ọlọ́pàá nàìjíríà ká mọ̀ parọ́ wọ́n ń gbìyànjú o ó kàn lè jẹ́ pé ńgbà míì máa wà omi á máa pọ̀jọ́ kà lọ o abẹ́ ìmọ̀túnmọ̀ ẹ ti gbọ́dọ̀ yẹn rí. agbára wọn ò tẹ̀ ká torí ìbọn tó wà lọ́wọ́ àwọn ọlọ́pàá ò tó èyí tó wà lọ́wọ́ so nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì lè ṣe ni pé kán bá wa wá ìbọn tó ju tàwọn bòróró yẹn fún àwọn ọlọ́pàá so iṣẹ́ wọn yẹn wọ́n lè ṣe dáadáa. àdẹ̀mọ́ hmm. ibi tán ti ń rí ìbọn tán ń lò yẹn àmọ́ àwọn tó ń supply àwọn bòróró ní irú ìbọn yẹn. ilẹ̀ yorùbá gbogbo ọmọ gbogbo ọmọ yorùbá jákèjádò gbogbo àgbáláyé ìbẹ̀rù lọ́tún òjò ló sì pákáleke níwájú ilẹ̀ ń pò bìrìkòlò ní gbogbo ìgbà ìran ọmọ yorùbá à ń sun àsopéye a sì mọ nǹkan tá a lè ṣe sí i ní ilẹ̀ yorùbá ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin àwa náà ní nǹkan agbára nílùú bàbá wa báwo la ti a fẹ́ ṣe é débi wípé wọn ní lè máa fi ogun ẹ̀yìn jà wá wọn ní lè máa fi ogun ẹ̀yìn jà ìran ọmọ yorùbá ìròyìn lọ́ọ́lọ́ yìí wọ́n á pọba ilẹ̀ yorùbá wọ́n á jíyàn gbé wọ́n á máa béèrè fún owó ransom lọ́wọ́ àwọn èèyàn tó sì jẹ́ wípé ẹni tí ò bá rí san ó ṣeé ṣe kán mọ́ gbé sílẹ̀ tàbí kí wọ́n pa á ẹ̀yin ìjọba nàìjíríà sì rèé ẹ̀ ń gbìyànjú agbára yín ọlọ́pàá nàìjíríà ẹ̀ ń gbìyànjú agbára yín bó tiẹ̀ jẹ́ pé àsìkò míì àmọ́ wà tó jẹ́ wípé omi a máa pọ̀jọ kà lọ lọ́dọ̀ yín tá a bá sì wò ó ọlọ́pàá nàìjíríà ẹ̀ ń gbìyànjú o tá a bá yọ ti kàńdá kúrò nínú ìrẹsì ṣùgbọ́n ọ̀nà wo la fẹ́ gbé gbà tí pínpínpín yóò fi pín mọ́ ètò àti bó ṣe ń jìyàn gbé ní ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá kò rí bẹ́ẹ̀ lásìkò ìgbà kan ẹ wo àwọn tá à ń bá sọ̀rọ̀ yìí orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ kan kò sí fún wọn àti lọ sínú oko wọn wọn á kó màálù débẹ̀ wọn á lọ jẹ oko wọn wọn bí wọn dáa kò sẹ́nìkankan tó tó bẹ́ẹ̀ tó lè sọ̀rọ̀ pákáleke fùrọ̀ dẹ́n ìbẹ̀rù ìfòyà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú tí mo wà yìí ni wọ́n wà ẹ̀yin náà tún gbọ́ ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ inú yìí dùn nígbà mi. inú ò lè dùn àti ẹ̀ lè sùn sẹ́ẹ̀ nínú igbó yẹn wàhálà ni ìgboro báyìí ni àlàáfíà ti tó wa báyìí lọ sóko hmm, hmm. wàhálà ni. Hmm, ẹ̀yin náà lóko. ẹ̀mọ́ lóko. níjọ́ lẹ ti dóko yín gbẹ̀yìn. mo lọ ní ọ̀sẹ̀ tó kọjá. ẹ̀yin nìkan lẹ lọ. èmi àti ìyàwó mi ni a tẹ̀ tún rí àwọn bòróró yẹn wàá lè sọ̀rọ̀ ojú wa ni wọ́n kọjá. àdúgbò nìkan òun wọn sọ nǹkan kan fún wa o hmm. torí wọn ń gba náà oko kaṣu wa kọjá ah, ẹ sọ àdẹ sọ̀rọ̀ fún wọn wọn tẹtẹ pọ wọn kí wa àwa náà kí wọn torí a ti mọ ìwà wọn bá a sọ fún wọn bẹ́ẹ̀ yẹn wàhálà mélòó ni wọn gbà tẹrí wọn. ṣé àwọn bòlóró yẹn àwọn ah, pọ̀ <laughs> wọn pọ̀. wọn máa ń pọ̀ ọ̀rẹ́ ni. àwọn máa ń pọ̀ ọ̀rẹ́ ni wọn tó mẹ́jọ láwọn àtàrí. wọn kò sí ìbọn lọ́wọ́ wọn. ìbọn wà lọ́wọ́ wọn àtàdá. irú ìbọn wò lọ́gbẹ́ lọ́wọ́. <laughs> èké ni wọ́n máa ń lò <laughs> ah, èké náà ń lò kìíṣe bárẹ̀ ẹdúró kìíṣe bárẹ̀ tàbí sakabula wọ́n lo pọ́ńpẹ́ action. tó bá jẹ́ wọn yẹn wọn àwọn máa ń lo pọ́ńpẹ́ ètò wọn fi rọ́ọ̀pù báǹkì yẹn pọ́ńpẹ́ action náà wọ́n wà lọ́wọ́ wọn wọ́n yìn ní tó ń dún gbùm. àwọn ìbọn ńlá ńlá ni pọ́ńpẹ́ action kì í dún gbùm ìbọn ńlá ni tó ń dún gbùm. gbogbo ìlú ló ń dà àwọn ìbọn bíi lá àwọn ìbọn ńlá yẹn ni. àtẹ̀rò pé ń àwọn bíi ak fifty seven ak fifty nine. tó bá di tó ń lo bíi five minutes wọn á tún yìn yẹn lẹ́ẹ̀kan á fi ló máa ń ba àwọn èèyàn lẹ́rù òun náà fi scared everybody náà. Hmm, kò séèyàn tó lè lọ bẹ̀. Hmm. tẹ bá tẹ̀ ń kọjá wàhálà ni. ẹ dúró tí fúlàní bá ń lọ nínú igbó AK47 ni ó wà lọ́wọ́ wọn. òun ló wà lọ́wọ́ wọn. kì í ṣe bárẹ̀. ọwọ́ ẹ kì í sakabula. kì í sakabula. kì í sọ̀pá nìkan lẹ́gbẹ́ lọ́wọ́. ọ̀pá náà mọ̀ mú lọ́wọ́. ee eh, AK ló máa ń wà lọ́wọ́ wọn. tó hmm. wọn tẹ ẹ̀pọ̀ tán yí wa káàkiri ó nígbà táwọn ọlọ́dẹ ìlú bíi wọ́n ní wọ́n fẹ́ lọ lé wọn lọ. ibi tí mo fẹ́ gbọ́ gangan lọ. tó ìgbà tí wọ́n digun lọ tí wọ́n lọ bá wọn ibi tán ti bá wọn yẹn kò rí sí wọ́n ṣe bá wọn wọn ní ìbọn tó wà lọ́wọ́ wọn wọ́n ti ọ̀dà pé wọ́n fẹ́ ju ìlú lọ wọ́n kàn rọra kí wọn ni a ṣe yẹ á kúrò ńbẹ̀ torí tán bá fa wàhálà lọ́jọ́ yẹn gbogbo wọn náà máa padà nù. àwọn ọdẹ àwọn ọdẹ ló lọ wọn kàn ní wọ́n lọ jásẹ rìn wọn ni bọ ìbọn tó wà lọ́wọ́ wọn wọn tiẹ̀ tí wọn ó kéré sí so wọ́n kàn rọra kí wọn ni á pè lára wọn pé kí ló dé wọ́n ní state government lò fún wọn níwèé wọn wá dúró ní Kogi state. ẹ farabalẹ̀ ṣé ọdẹ yín ló pè nínú wọn àbí àwọn bòrò ló pe ọdẹ yín. ọdẹ wa ló pè wọn uh-huh. pé kí náà wá pé wọn ò wá wàhálà o hmm. pé wọn dẹ̀ mọ̀ pé nǹkan tó tó yìí wà ní ẹ̀yìn ẹ̀yìn ilé wọn wọn hmm. mọ̀ pé àwọn tó tó yìí pọ̀ nílùú hmm. pé ibo náà ti wá àti pẹ̀lú pẹ̀lú ta ló ní kán wá wọn wá ní state government ló ní kán wá àwọn àwọn bòrò lọ sọ bẹ́ẹ̀ Anthony state government ló ní káwọn ọmọ bọ. kan máa bọ̀ adé ni wọ́n níwèé wọ́n gbà ní government house kó tó di pé wọ́n wọnú Kogi state. okay. so ìgbà tán ti bá débẹ̀ àwọn fijilantè wa wọ́n wá wálé ọwọ́ wọn ò ká mọ́. ìgbà tán ti rí kó ní ọwọ́ gọ́vnà náà olówó ìjọba nínú. wọ́n sì wálé nìyẹn bọ̀ tó wáyé pé kò náwó gọ́ọ̀mẹ̀ntì náà ni gbogbo wọn náà máa nǹkan tó bá máa ṣẹlẹ̀. nítorí wá ń yà mí lẹ́nu rèé ṣé lóòótọ́ ẹ̀yin náà nígbàgbọ́ pé ó lè lọ́wọ́ ìjọba náà àwọn náwó ìjọba nù torí tán bá pa wọn gómìnà tá a ní tẹ́lẹ̀ hmm. gómìnà Yàyà Bello yẹn tó hmm. wà níbẹ̀ tẹ́lẹ̀ hmm. tán bá pa bòróró kan á ní kán lọ fírẹ́ṣì àwọn eh, bòróró èèyàn tó pa bòróró yẹn kán lọ fírẹ́ṣì ẹ̀ wá bọ̀ tán bá pa èèyàn wa kò yé mi sọ pé kán lọ fírẹ́ṣì <laughs> bòróró wa ẹ farabalẹ̀ fírẹ́ṣì bíi báwo ẹ sọ Yorùbá kó lè bá yé wa. Eh, nǹkan tí wọ́n ń sọ ni pé àwọn tí wọ́n bá èèyàn kan nù wọn bóyá àwọn èèyàn wa lọ oko báyìí wọ́n ti bíi mẹ́jọ àwọn bòróró wá yìnbọn sí wọn hmm. àwọn èèyàn wa wá rí kan pa hmm. nínú wọn hmm. gọ́vnà wa ní àwọn tó pa wọ́n kán lọ wá tán bá wa a kó gbogbo ìlú yẹn ní gọ́vnà a lọ tì wọ́n mọ́lé bọ̀ tán bá ṣe àwọn èèyàn wa ní jàǹbá kò ní sọ pé kí wọ́n lọ wá bòróró wọn yẹn wá. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kí ni ẹ̀rí tẹ́lẹ̀ fi. ẹ̀rí pọ̀ gbogbo ìgbèríko wa nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni ọba àlú gan ní ìgbèríko wọ́n gbé pẹ̀lú ẹ̀ pé kó wá jẹ́jọ́ èèyàn tó pa bòròrò àwọn èèyàn wa dẹ̀ ní àwọn kọ́ ló pa wọ́n pé wọ́n kàn déédéé rí òkú ni nílẹ̀ wọ́n gbébọn bọ̀ gọ́vnà ní kàn lọ wá èèyàn tó pa wọ́n bọ̀ tán bá ṣe bẹ́yẹn sí àwọn èèyàn wa gọ́ọ̀mẹ̀ntì ò ní ní kàn lọ wá àwọn tó pa wá tó ibi tí agbára wa ti ń rọ̀ nìyẹn. nǹkan tẹ́ ń sọ yóò tí ì yé mi ìdí tí mo sọ fún kò tí ì yé mi ni pé ṣó ṣeé ṣe fún gómìnà yorùbá ni gómìnà yín gbà yẹn ni àbí ọmọ ìlú wo ni. ọmọ Ẹ̀gbìrà ni ọmọ Ẹ̀bìrà Ẹ̀bìrà ni kì í sáà ṣe kì í ṣe ọmọ kì í ṣe bòròrò kì í ṣe bòròrò bọ̀ kì í ṣe Yorùbá torí kò mhm. ẹ pé Kogi state bá jẹ́ pé ni gbogbo wa ni ogun tó ń jà wá yìí àbá ti rí ojútùú ẹ̀ hmm. bọ̀ ìgbà tó pé èdè kéde ó pọ̀ tẹ bá wà ṣé bí ṣe ń ṣẹlẹ̀ níbi tá a wà náà ṣe ń ṣẹlẹ̀ ní àwọn agbègbè yòókù. ẹ ó ní àwọn ibi tó ti ń ṣẹlẹ̀ bọ́ títí wa ìlèmí lè lè sọ ni mo lè sọ àwọn tó kù orí news mo ti máa ń rí. ṣùgbọ́n sórí ọ̀fẹ́ wá wà fún gómìnà ìlú kan láti sọ wípé tán bá ti ṣe nǹkan báyìí o kí gómìnà kí ọmọ Yorùbá kán lọ mọ ṣe nǹkan kan kán lọ mọ bá wọn fa wàhálà torí pé àwọn bòròró pa Yorùbá Yorùbá náà wàá pa bòròró padà ṣé gómìnà lè sọ sá. gómìnà máa ń sọ bóyá ó ní owó tí wọ́n ti san fún wọn tán fi gbà wọ́n láàyè hmm. àti wọ̀lú wa hmm. bọ̀tà wa ń wò pé tó bá jẹ́ pé ọmọ Yorùbá ló ń ṣe gómìnà ló wa hmm. kò ní fààyè gba nǹkan tó tó yẹn torí kò yẹ kó lè sọpọ́tì àwọn nìjẹ́ tí ń sọmọ Nàìjíríà láti wá máa fìyà jẹ wá a máa nǹkan tí ò yẹ kán ṣe fún wa wọ́n á máa ṣe fún wa bọ̀ àwa báyìí tán bá pa èèyàn wa kò ní sí kéèsì hmm. kò sí kankan ìfúndò gan tá a bá mú èèyàn míì ngbà míì àwọn hmm. mú bòróró míì tán mú hmm. lọ station ẹ bá débẹ̀ ngbà míì gan wọ́n lè ní wọ́n ti sá lọ bóyá agbára wá látòkè ni pé táwọn ọlọ́pàá àwọn DPO kò rìlíìsì wọn ànímọ̀ ìyẹn ń ṣẹlẹ̀ láyé Buhari ni àbí ń ṣẹlẹ̀ láyé Tinubu. ó ń ṣẹlẹ̀ láyé Buhari Ah, bọ̀sẹ̀ mọ̀ pé ti Tinubu báyìí àti ah, àti ìrí nǹkan tó tó wọ̀nyẹn. torí ní ayé Tinubu yìí báwo lẹ ṣe níjọba Tinubu yìí sí ìṣerú nǹkan yẹn ń ṣẹlẹ̀. ìjọba ẹ máa dá àbọ̀ nǹkan tá a ti ń wá ni kí Tinubu ṣe ni pé kó jẹ́ kí kó sọ fún wọn kán fi Kogi ńlẹ̀ fún wa hmm. torí Yorùbá ló wà hmm. ó dẹ̀ mọ ìyà tó ń jẹ wá tẹ́lẹ̀ so nǹkan tá à ń wá táráàlú wá báyìí ni pé kó wá ọgbọ́n dá sí báwọn tó ń digun jà wá yìí wọ́n ṣe máa fi lu wa kalẹ̀ fún wa hmm. torí òun ló jẹ́ ká tiẹ̀ dìbò yàn pé a ò fẹ́ àwọn haúsá mọ́ torí a fẹ́ fúlàní mọ́ torí àwọn àwọn ló sọ̀pọ̀tì wọn hmm. ló jẹ́ ká dìbò yẹn gidi gan tá a gbé Tinubu sí. yìí ṣe pé àwọn èèyàn nílò ọmọ tó ń bòrò lóògùn. àwọn akọ́ ló ń tọ̀ wọn àwọn ló ń jẹ́ òkú wa. ẹgbẹ́ ọmọ Yorùbá mi wà táwọn òpin pàgùn ń dà láàmú pàgùn ń dà láàmú yọ́ lọ́mọ tó ń bòrò kò sí Yorùbá ò fẹ́ wàhálà àwọn hmm. ló lọ ń kógun jà wá tá a bá ti kọ̀kọ̀ ta ni ó máa kọ̀kọ̀ tá a fowó kọ̀kọ̀ á ṣe gbogbo ẹ̀ ibo àwọn màálù á lọ jẹ tínú ẹ máa dùn tàbá dẹ ti sọ̀rọ̀ wọn á pa onítàn dànù gọọmẹǹtì ò dẹ ní rí nǹkan kan ṣe sí. gọọmẹǹtì ò ní sọ anything. wọn ò ní sọ anything. Hmm. ẹni tó bá pa wọn pa náà nìyẹn. wọ́n tó bá jẹ́ ayé yàrá belò yẹn báyìí tí tán bá pa bòròrò á ní ká lọ wá wọn wá àwọn èèyàn wa tó kú báyìí wọn ò ní ò ní ní kán lọ wá èèyàn tó pa wọn wá àwọn tó kú báyìí ní ọdún tó kọjá báyìí kò sí àárín wọn dè nílé ni. ọmọ yorùbá. ọmọ yorùbá ni àdẹ̀rí kí gómìnà nìkan. Eh, báwo nìyẹn ṣe ṣẹlẹ̀. kí sójà èyí tí wọ́n jẹ oko ẹ̀ ni tó gbé màálù àníkàngbé lọ sí tẹ̀sán <laughs> bó ṣe kú báyìí gómìnà ò ní kán lọ wá nǹkan tó pa èèyàn yẹn wá. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè béèrè kan tí ò yé mi o ṣé ó lẹ́tọ̀ọ́ fún ọlọ́pàá láti lè sọ fún aráàlú tó wáá fi ẹjọ́ àwọn tó jẹ oko rẹ̀ sùn káwọn ọlọ́pàá wá ṣàlàyé fún pé kọ́lọ̀ gbé màálù kan wá nínú igbó ah, kí wọ́n mọ̀ yàn èèyàn lára wọn kán mọ̀ yàn láti lọ sínú igbó kọ́ tẹ̀lé wọn lọ. kò tẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ hmm. wọ́n bá ti dé wọ́n wá fẹjọ́ wọn sùn nǹkan táwọn wá ni pé bó tẹ̀ jẹ́ bíi mẹ́rin márùn-ún wọ́n béèrè ibi tí wọ́n pọ̀ mọ́ torí wọ́n lè lọ pa àwọn ọlọ́pàá yẹn náà sínú igbó bọ̀ tí èèyàn tó wá fẹjọ́ sùn bá ní wọ́n mọ̀ tó mẹ́jọ ọlọ́pàá tó bá ń lọ á ṣe bíi twenty àbí fifty gan àbí fifty so wọ́n á lè ṣẹ́gun wọn bọ̀ ìgbà míì àwọn ọlọ́pàá ní wọn nópin wọn népo gọ́ọ̀mẹ̀ntì ò fún wọn lówó tán máa fi ra epo tán tẹ̀ máa fi lọ inú igbó so nǹkan tẹ̀ máa ṣe ní báyìí tẹ́ bá gbé màálù wọn wá so àwọn á lè wá á wá màálù wá so àwọn á lè ráyè. màálù wa jẹ́ màálù màálù tó yẹ wípé kán gbé ọmọ fúlàní ọ̀tẹ̀ lọ́rùn ju kán odidi màálù lọ. kán odidi màálù lọ wọ́n lè pààyàn torí màálù wọ́n tẹ̀ ká àwọn èèyàn wá sí inú wọn ò dẹ̀ tẹ̀ dáa Hmm. tẹ bá tẹ rìn wájú wọn gan báyìí tẹ rí wọn tẹ wà wájú wọn wọn kàn bẹ́ orí yín látẹ̀yìn ni láì tẹ sọ̀rọ̀ sí wọn wọn ì fẹ́ rí wa sójú. wọn fẹ́ rí ọmọ yorùbá wọn dẹ̀ wà nílẹ̀ yorùbá wọn wà nílẹ̀ yorùbá wọn wà nínú igbó wọn àwọn tó ń tẹ wà nínú igbó gan wọn náà pọ̀ ju àwa tó wà nínú ìlú lọ. <laughs> mo fẹ́ béèrè béèrè kan torí gbà táwa gan ń bọ̀ lóòótọ́ kì í ṣe ẹrù ọba mi nígbà tí mo ń bọ̀ torí mo rìn bí wákàtí méjì sí wákàtí mẹ́ta mi ò kan mọ́tò mi ò pàdé mọ́tò kankan lójú ọ̀nà mo rìn bí wákàtí méjì sí wákàtí mẹ́ta mi ò pàdé èèyàn kankan lójú ọ̀nà ju wípé mo kàn rí àwọn ilé kéékèèké táwọn fúlàní abòròró yẹn kọ́ sẹ́gbẹ̀gbẹ̀ gbomori lọ. wọ́n ṣe ń kọ nìyẹn kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe sí. ẹ̀rù ọbẹ̀ mi ṣùgbọ́n àwọn tí mo kó sẹ́yìn ń kọ́ lọ́dẹ̀rù bèmi ìsìpẹ́rù bà mí torí a kì í gbọ́ gbìyànjú ńlẹ̀ kò sẹ́ẹ̀dá kankan tí mo gbọ́ sọ̀rọ̀ abẹ́rẹ́ lómi àfòní àfòní ni ọmọ jẹ́ yóò mọ di àfọ̀lá àfọ̀lá ni kò ní já fòní àfòní mọ́ a mọ di àfọ̀lá àfọ̀lá ni ṣùgbọ́n àwọn tèmi kó sẹ́yìn gangan kọ́ ohun gangan nìṣòro tèmi. tó bá tẹ̀ jẹ́ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa Hmm. wọ́n fàyè gba àwọn ọmọ ìṣẹ̀ṣe hmm. irú ráìtì tán fún ọlọ́pàá ànìkan hmm. fún wọn tán o ọ̀ká ni wọ́n tẹ̀ ń ṣe àyè kan. ẹ ní àwọn àmọ̀tẹ́kùn nílùú. no àná àmọ̀tẹ́kùn ọlọ́dẹ àwọn fìjìláńtì Kogi state ò ní àmọ̀tẹ́kùn. ò ní àmọ̀tẹ́kùn wọ́n sọ bọ̀ tí wọ́n gómìnà wọ fàyè gbàǹgbà yẹn ó ní local fìjìláńtì lòun mọ̀. gómìnà yìí náà ó máa ní nǹkan tó rí tó fi sọ bẹ́ẹ̀. pé local fìjìláńtì yẹn lòun mọ̀ ó dẹ̀ gbà wọ́n ó ń san sálárì fún wọn. Hmm, ṣùgbọ́n láyé ìgbà yẹn náà tí local vigilante wà hmm. ṣé wọ́n mú local vigilante wà nílùú yín gbà yẹn náà. wọ́n wà. ẹ irú ẹni tán ní kọ́nà gbé màálù ẹyọ kan wá nu gbé ẹ̀ṣẹ̀ tẹ local vigilante ò ṣe tẹ̀lé lọ. tẹ̀wọ̀n pọ́lọ́pàá náà lọ fẹjọ́ sùn hmm. a ní vigilante ni àwọn vigilante máa ń tẹ̀lé wọn lọ bẹ̀. torí ìgbà tí ó di ọ̀rọ̀ ogun tán pa àwọn èèyàn wa àwọn vigilante gbogbo wọn ó gbèríko náà parapọ̀ tán lọ sínú. ta ló wá wín. Eh, kò sí nǹkan <laughs> tó jẹ́ ní kò sí ni pé àwọn tí wọ́n wá lọ pé wọ́n pa wọn ò rí wọn tó àwọn náà dẹ̀ padà wálé wọ́n rí hmm. àwọn ọmọ wa tán pa àwọn dẹ̀ ní ìbọn tó wà lọ́wọ́ wọn kò kò tẹ̀ yìí sì hmm. tó gbà tí àwọn olórí ọdẹ gan tẹ parapọ̀ tán wá lọ́nú igbó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn sí wọn ni àwọn fijilantẹ wa èèyàn kan ló nógùn nù wọn tó gbogbo wọn wọn dọ̀fẹ́ tán lọ tí ò jẹ́ bẹ́ẹ̀ gbogbo wọn ni wọ́n pa nígbà. ẹ farabalẹ̀ ẹ náà ẹ sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ẹ má jẹ́ kí o ẹ jẹ́ kó lè bá yí àwọn èèyàn ẹ establish ọ̀rọ̀ yìí kó dùn. àwọn fíjìláńtẹ́ yín bíbà yìí. níbí yìí wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n kóra wọn lọ sínú ogun. gbogbo àwọn olórí ọdẹ ìlú mhm. gbogbo wọn náà parapọ̀ àwa mhm. lọ nígbà tí ọ̀rọ̀ wọn pa èèyàn wa yẹn pọ̀ mhm. ìgbà tán wọn wá débẹ̀ wọn tẹ̀ tí sọ̀rọ̀ nígbà tán ti bẹ̀rẹ̀ sí yìnbọn so èèyàn tó jẹ́ akíkanjú wọn tó lídi ogun lọ. láwọn fìjìláńtẹ yìí mọ láwọn fìjìláńtẹ hmm. òun ló fèsì iwájú hmm. adẹ́ẹ̀ni káwọn tó kù kàn bẹ̀rẹ̀ torí wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn. àwọn local vigilante ń gbà táwọn mọ̀ páwọn ò lóògùn lára kí náà tẹ̀lé ẹ lọ sí. wọ́n lóògùn àmọ́ nǹkan ju nǹkan lọ náà. mo gbádùn yín lọ. Mhm, nǹkan ju nǹkan lọ náà so kì í ṣe kò séèyàn tí ò ní ọ̀gá wọn tó lídì wọn lọ náà ó ti ró wọn lágbára hmm. wà agbára ju agbára lọ so ìgbà tí ènìyàn wá rí i pé ìbọn yẹn ó pọ̀ torí wọ́n yìnbọn sí wọ́n yìnbọn sí wọ́n yìnbọn sí tó wá sọ fún wọn kán bẹ̀rẹ̀ gbà tó rí pé ìbọn yẹn pọ̀ ó wá fọwọ́ lulẹ̀ gbogbo wọn dẹ̀ wọ́n dẹ̀ sá lọ wọ́n ṣe wà lónìí yẹn pé ẹrẹ tó wà lọ́wọ́ àwọn pípù yìí kò ń ṣe ẹrẹ kékeré o tó bá yẹ pé náà àwọn náà ò ní ọmọ ọwọ́ ọlọ́pàá ò lè lọ wọn nógùn ni ọlọ́pàá ò nógùn o so ọlọ́pàá nàìjíríà techniques lásán náà kàn ní wọ́n bá ní wọn lólógùn. tó wáyé pé wọ́n lógùn ni a ti yọ nínú wàhálà tá à ń kó káàkiri. Hmm, ọlọ́pàá ò lè tẹ̀lé wọn. wọn ò lè tẹ̀lé wọn torí wọn ò nógùn. Eh. àwọn gan bẹ̀rù hmm. gbogbo ìgbà tán náà fẹ́ digun wá bá wa náà ẹ̀rù ń bà wọ́n. Hmm? gbogbo eh, wọn ló. wọ́n fẹ́ wá digun wá bá mi báwo. Eh, wọ́n fẹ́ wá ìlú ni wọ́n fẹ́ wá lù wọ́n náà fẹ́ wá pa àwọn ìlú ni nígbà yẹn so àwọn ọlọ́pàá yẹn gangan gangan ẹ̀rù ń bà wọ́n àwọn náà wà tàlà mhm. bọ́ wọn lè lọ bá wọn bọ́ ọlọ́pàá náà ń sọ ìgbà tí wọ́n máa wọ̀lú. Eh, ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá náà ẹ̀rù ń bà wọ́n. ẹ̀rù ń bà wọ́n àmọ́ tán bá dẹ̀dẹ̀ ẹ̀ mọ̀ wọ́n á sì wọ̀n ba agbára wọn. kán tó torí bọgbó. Eh, kán tó torí bọgbó ìtàn bá lè pa wọ́n tán bá dẹ̀ rí pé wọ́n ń pa wọ́n wọ́n á sá bọ́sẹ̀ mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ló yan àwọn ọlọ́pàá wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Hmm, tẹ bá wà wò báyìí kí ni nǹkan tó lè ka ẹsẹ̀ gbogbo rádàrá ilẹ̀ tó bá ti lóun ò fẹ́ wọn ní nàìjíríà àti ọlọ́wọ́ pé kó lúkálùkù dìlú ẹ̀ mọ́ kó dìlú ẹ̀ mọ́ tí wọ́n bá dẹ̀kọ̀ kó wá plane kó lọ wéṣì wọn dà sínú igbó kó fún wọn ní ọtínétàn ìjọba òtí ẹ̀ oṣù méjì ìjọba òtí ẹ̀ nílé fẹ́ ṣe yìí ṣé ẹnì kan tèmi rò pé ìjọba lè ṣe hmm. ìjọba fúnra wọn gangan mọ̀ ìjọba gan fúnra wọn mọ̀ torí bẹ́ẹ̀mi ó ṣe decide yóò yàtọ̀ sí bí ìjọba ó ṣe decide torí tá a bá sọ pé àwa gbọ́n àwọn tó tún gbọ́jù wá lọ́wọ́ àlẹ́ inú ètò ìjọba torí pé tó bá ti pè nǹkan ní round table iṣẹ́ nìkan ní í ṣe ìjọba mọ́ iṣẹ́ nìkan tó bá ti pè nǹkan ní ìjọba ẹnìkan ò lè jẹ́ ìjọba ìjọba gbogbo àwọn èèyàn àpapọ̀ àwọn èèyàn ni tó ti yé yín àpapọ̀ àwọn èèyàn ni ọgbọ́n tí ń bẹ nínú tàwa yìí táwọn kan bá tó gbé tiwọn kalẹ̀ yóò tún láàmì lákajú tiwa lọ lórí ètò ọ̀rọ̀ tọlọ́pàá tẹ̀ ń sọ yìí mo mọ̀ pé mo mọ̀ pé ẹ̀ ọ́n kò ṣe nǹkan kan ni mo mọ̀ pé mo mọ̀ pé solution sì máa wà sọ̀rọ̀ yìí torí ọ̀sán náà bá gbé lójú ọ̀nà àbẹ̀yẹ̀ òru àbí alẹ́. alẹ́ ni wọ́n palẹ̀ ẹni ẹ̀ mọ́ wọ́n fún lákàmọ́ bọ́bì kan. wọ́n tẹ̀ wọ́n kàn máa wọ àwọn àwọn ibi tí ò bá ti ṣe inú ìgboro dáadáa. àlójú ọ̀nà làwọn ń sọ. ṣé lójú ọ̀nà eh. Eh, wọ́n máa ń kidnap wọn ni. bí táìmù náà sàmọ́ kidnap. kò tiẹ̀ sígbà tí wọ́n ń kidnap ọ̀sán gangan wọ́n ń gbéyàn. báwo ló ṣe máa ń ṣe wọ́n kàn gbé igi sójú ọ̀nà. ìbọn ni igi igi kọ́ mọ́tò bá ti ń bọ̀ ni wọ́n á yìnbọn sí wọn ni ayìnbọn sí mọ́tò. nígbà kan gan DSG local government ní ọdún kejì síbí hmm dráìvà ẹ̀ bóyá ó ní oògùn ni wọn bá tẹ̀ pa òun àtọmọ ẹ̀ bọ́n ṣe ń tì lọ́rin bọ̀ hmm. ọ̀nà lọ́rin yẹn tí ò dá ní hmm. eh, tó má fi wọ Kogi state yẹn hmm. bọ́n ṣe ń bọ̀ ni wọ́n rí àwọn fìjìláńtì eh, àwọn eh, kidnapper bọ́n ṣe nà bọ́n sí wọn nìyẹn àwa bẹ̀rẹ̀ sí ní ìbọn sí wọn but dráìvà ẹ̀ wá ní kí gbogbo wọn kán kán sùn sí inú mọ́tò òun náà wá fúláàtì seat bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ìbọn ni wọ́n fọ́ táyà ẹ̀ wọ́n bà gbogbo mọ́tò yẹn jẹ́ bọ̀ dráìvà yẹn ò dúró ó wọ́ ọ lọ ó ń fi ríìmù ó fi ń wọ́ mọ́tò lọ ìgbà tó yá wọ́n wá yìnbọn títí títí ẹ́ńjìn mọ́tò fi fọ́ mọ́tò ò lè ṣiṣẹ́ mọ́ ìgbà yẹn ni wọ́n ṣe ṣàjáde wọ́n ti rìn jìnnà díẹ̀ gbogbo wọn wá sá wọgbó ẹ́ńjìn yẹn wọ́n kọ̀ǹdẹ̀mẹ̀ ni pẹ̀lú ìbọn. wọ́n sá escape. wọ́n escape mọ́tò wà ń bẹ́ẹ̀ ìgbà tó yá náà lọ gbé mọ́tò. tẹ́ ẹ bá gbọ́ pé kọ́mọ Yorùbá mọ́ sùn ká mọ́ ká dira báwo lẹ ṣe rọrọ yẹn sí i. Ah, <laughs> ó dà á tẹ gbúdọ̀ sùn. torí tẹ bá wo apá àwọn fúlàní tẹ bá wo apá àwọn bòrò tẹ bá wo apá àwọn haúsá ẹ mẹjẹ ń dakọ haúsá tẹ bá wo apá àwọn àwọn táwọn wò yìí àwọn bòrò yìí ẹ rí ní apá wọn ẹ rí fọpá ń bẹ tẹ bá wo apá wọn dáadáa ẹ rí ẹgbàdì ń bẹ tẹ bá wo apá wọn dáadáa wọn so gbogbo nǹkan mọ́ra ni torí pé àwọn náà sùn àwa gan tẹ̀ ń wá Sunday Igboho ńgbà yẹn kó wá gbà wá kalẹ̀ ń Kogi. lórí ọ̀rọ̀ Sunday Igboho ṣé ẹ eh, ti ránṣẹ́ pé Sunday Igboho tẹ́lẹ̀ ni. ẹ àtẹ àti fẹ́ràn yàn lọ kó bá wa lọ gbà yẹn ni wọn gbọ́ pé wọ́n ti tún mu ní kẹ́ni pé ìjà tó ń jà yẹn pé àwọn ò fẹ́ pé wọn ràn ní nǹkan tó ń ṣe hmm. pé Nàìjíríà gọọmẹ̀ ní wọn ràn níṣẹ́ torí ìgbà yẹn a ti gbọ́ pé lọ gba ìlú kan kalẹ̀ so a hmm. fẹ́ pè Kogi State kó wá yọ wa nínú wàhálà torí òun nìkan ló lè fèsì wọn ẹ̀yin náà mọ̀ pé Sunday Igboho lè fèsì. àwọn lè fèsì wọn o onìkan lọ́lọ́run lè rántí wọn. wọ́n ní tí bòròrò bá gbọ́rọ̀ Sunday Igboho wọlé àyà wọn mọ́ já. wọn tẹ ní dúró tán bá tẹ gbọ́ pò tẹ ń bọ̀ ń kogi wọn máa sá lọ ni. <laughs> so nǹkan tá a tẹ ń wá nìyẹn wáyé pé wọ́n lè fún láàyè kí Tinubu fún lé orí ọ̀fẹ́ kó bá wa jìjà yìí tó bá ti mọ̀ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì bóyá ọwọ́ wọn ò ní ka wọ́n fi Sunday Igboho kalẹ̀ kó bá wa jà òwò yìí. ẹ dúró nǹkan tẹ̀ sọ ni pé ẹ nígbàgbọ́ nu Sunday Igboho dáadáa. Ah, a nígbàgbọ́. Sunday Igboho ọkùnrin takuntakun ni. pé èyí náà tún gbọ́rọ̀ Sunday Igboho ní Kogi. ẹ agbọ́ inú wa tẹ̀ dùn bọ̀ ìgbà tán mu yẹn ó tẹ̀ ń ká gbogbo wa lára. ẹ ìjọba Nàìjíríà kọ́ ló mú Sunday Igboho ìjọba ọlọ́mọ ọmọ fi Sunday Igboho pamọ́ ni pé láti lè láti lè pẹ́ láyé láti lè ṣe nǹkan tó wá ilé ayé wa ṣe fún wa lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá náà ní kí n pè lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ilẹ̀ Yorùbá tí sàyẹ́ pé tí Sunday Igboho tán àbòrò bá gbọ́ nípa Sunday Igboho wọn á torí bọ́ bú. wọn tẹ̀ ní dúró. <laughs> so àwọn náà mọkọ ya wọn. ẹ wọn mọkọ hmm. ya wọn ọgá ló jẹ fún wọn. ọgá ni Sunday Igboho jẹ fún wọn. òun náà ló dẹ̀ máa padà yọ wá. Hmm, kí lẹ rí. òun ló máa padà yọ wá torí òun nìkan ló kápá wọn hmm. òun nìkan náà ń wò tẹ́rù fi ń bà wọ́n báyìí gbà tó bẹ̀rẹ̀ sí ń wá wọn lọ ni agbára wọn ó ń dínkù wọ́n ti mọ̀ pé a ti méyàn tó lè gbà wá kalẹ̀ so òun ló máa yọ wá náà wàhálà tó tó òun nìkan ló lè yọ wá tí gọ́ọ̀mẹ̀ntì bá fún ní agbára tán sọ̀pọ̀tì ẹ̀ tí wọ́n jẹ́ kó ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kó ṣe ṣe tí wọ́n àdẹ̀gbé mọ́ torí kì í dédé jà tó o bá ti ṣe burúkú Sunday Igboho ò ní wá wọn lọ kì í ṣe bóyá inú Sunday Igboho ò dá ó ń jà fún òmìnira ìlú ni hmm. ó dẹ̀ ń jà fún àlàáfíà ìlú. so ẹ̀yin Kogi gan fúnra yín gan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ wà ń Kogi ẹ mọ̀ pé Sunday Igboho ẹ mọ̀ pé ó ń jà fún ẹ̀tọ́ ọmọ ó ń jà fún ọmọ Yorùbá ni àti hmm. ẹ̀ ń wa. àwọn kan ò ọmọ yorùbá kan support ẹ wọn ní nǹkan tí ń ṣe ọdá. àwọn tó ń gba eh, bribe ni àwọn tó ń gba owó lọ́wọ́ àwọn bòbòròró àti fúlàní àwọn ni ò ní hmm. support ẹ lójú tèmi o hmm. torí tó o bá ń gba nǹkan kan lọ́wọ́ bòròró tó ń ṣe àwọn èèyàn wa ní jàǹbá tá a bá rí èèyàn tó ní kán wá lọ kán fìlú wa kalẹ̀ kán lọ lu wọn hmm. mi rò pé nǹkan tó ń sọ yẹn ó kò báàdì lójú pé ẹ jẹ́ ń tún yorùbá mi sí ẹ ń tún mi sí ẹ fi àwọn èèyàn mi lẹ̀ mọ́ máa pa wọ́n ẹ̀ ń pa wọ́n bí ebẹ́ni pé ẹ̀ ń pa ẹran Hmm. so nǹkan tí Sunday Igboho ń jà fún nìyẹn bọ hmm. ìgbà tán ti mú báyà àmọ́ bó ṣe ṣe kò ń sìn báyà gbọ́ pé wọ́n tẹ̀ ti fi kalẹ̀. Ah, náà Sunday Igboho Sunday Igboho ó ti wálé ó ti wá ó ti eh, wálé ó ti lọ. tán bá lè jẹ́ kí ó tẹ̀ kán fún wa ní Kogi kó tẹ̀ wá bá wa lé wọn lọ. láfún yín Sunday Igboho kó wá eh, lé àwọn fúnpọ̀ ní Kogi ọwọ́ wa ò ká wọn. ṣùgbọ́n èmi rò pé bá a ṣe wà yìí gẹ́gẹ́ bá a ṣe wà yìí àsìkò tí Tinubu wà ń bẹ yìí ó yẹ kí ọwọ́ wọn ti lọlẹ̀ ní àwọn bòròrò. ẹ bá ń ṣe tẹ̀ ṣùgbọ́n pé ó di pírẹsidẹ́ǹtì ara wọn rọ̀ torí tẹ́lẹ̀ tán bá tẹ̀ wá gbòòrò wọn máa ń kan kánì nígbà tí Buhari wà ń bẹ̀ bọ́ ń sìn báyìí ara wọn ti rọ̀ hmm. ara wọn rọ̀ bọ̀ wá kú kidnapper àwọn ló dẹ̀ ń gbé àwọn èèyàn wa hmm. kidnapper ló kù báyìí. ṣẹ́ẹ̀dẹ̀ nígbàgbọ́ wípé bòrò nìkan ni pé pé kò sí ìran ọmọ Yorùbá náà bẹ̀. àwọn ọmọ Yorùbá máa wà kò sí bó ṣe lè ṣe ṣe náà ọmọ Yorùbá lè wà ń bẹ̀ bọ̀ bòróró yẹn la máa ń sábà ń rí hmm. àwọn ọmọ ìlú wa ò tí àti mú wọn tó eh, bóyá wọn pọ̀ lára wọn bòróró yìí náà ni àwọn ló ń gbé àwọn èèyàn wa. ìkànnì yorùbá dùn online tv náà lè rí yìí o káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáláyé káàkiri gbogbo ilẹ̀ yorùbá gbogbo àwọn ọmọ adúláwọ̀ gbogbo àwọn ọmọ yorùbá gbogbo àwa nǹkan gbogbo àwa ọmọ yorùbá tá a fẹ́ kọ́ dáa nílẹ̀ yorùbá àsìkò tí àsìkò wá rèé o fún gbogbo àwọn ọmọ yorùbá láti jàjàgbara láti lè gbara wálẹ̀ lọ́wọ́ ogun lọ́wọ́ ìṣòro táwọn kojú nílẹ̀ yorùbá òní mọpá ọ̀la mọpá bí ojú yan ọba fọ́ á di ràbàràbà torí ìdí èyí mo ṣe fàsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ yorùbá wípé a gbọ́dọ̀ gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá o. yorùbá dùn online tv is the best yorùbá dùn online tv ní kẹ́ máa wo gbígbàṣà ilẹ̀ yorùbá lárugẹ ìròyìn tó pójú owó ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi o ẹ jẹ́ ká máa wo yorùbá dùn online tv ó kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko pàápàá jùlọ nílẹ̀ wa ń bí ní kogi mo kí yín lọ́pọ̀lọpọ̀ pé ká máa wo yorùbá dùn online tv òun ló yẹ ká máa wò òun ló òun ló ṣe é wò fún àṣà àṣà tó pójú owó ìròyìn tó pójú owó èmi ọmọ yín honourable ọ̀jọ̀gbọ́n yomi the best mo ní kẹ́ ẹ máa wo Yorùbá Dùn Online TV ká má gbàgbé àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko ẹ dákun ẹ subscribe sí Yorùbá Dùn Online TV thank you all. ọlá ló bí ilẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olóko sànni ajé olóko sànni ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá ẹ káàbọ̀ sílùú àṣà ẹ káàbọ̀ sílùú Africa, ìjẹ́sẹ̀ mọ̀ wípé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ nìyí ọmọ yorùbá ká sì sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ nìyí ọmọ èèyàn torí àtọ̀tún àtòsì lẹ́yẹlé fi kórè wọ̀lú kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá báwo ni ìṣẹ̀ṣe wo ṣe ní parun báwo ni ìṣẹ̀ṣe wo ṣe ní di àfẹ́yìn tí egun fi sọ báwo la ṣe fẹ́ ṣe é débi wípé àwọn àrùn ọmọdọ́mọ wa wọn nígbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá torí àwa la làṣà ló làṣà ìṣẹ̀ṣe ló lètò ìṣẹ̀ṣe ló ní pé à ń bọ ifá ògún ọbàtálá ọba táàsà takuntakun lóde èrèjé torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé ọ̀nà wo la fẹ́ gbé gbà ọ̀sẹ̀ dédé ọba mákín kùtùkùtù ọba ìgbò ojúmọ́ kan ò ní mọ́ kí balùwẹ̀ mọ́ gbọ́ rẹ gbogbo ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè amẹ́ríkà àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní united kingdom ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè nàìjíríà àti ẹ̀yin gbogbo kíbi tó lúkàlùkù bá wà tó bá sà ti jẹ́ ìkan nínú ìkànnì tó bá ti jẹ́ ìkan nínú ọmọ bíbí ilẹ̀ áfíríkà ilẹ̀ yorùbá ó yẹ kó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ṣẹ̀ṣe o ìlú ìṣẹ̀ṣe láwa yìí ilẹ̀ yorùbá láwa yìí tó jẹ́ ìlú ìṣẹ̀ṣe á fún wa yóò mọ̀ máwọn ọ̀tá wa láṣẹ ìdùmarè akọ́láwọlé aláwọ̀dé ló kọ̀ mi lórí ìkànnì yorùbá dùn online tv yìí náà ni ẹ jẹ́ ká jọ máa wò ó á mọ́ wa o.